بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستجبره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهديه الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على اصحاب المرسلين وعلى آله وأصحابه أجمعين وبه نستعين اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم اللهم آمين اهدنا الصراط المستقيم آمين adáwọ̀ fọlọ́hún. alhamdulilah. adáwọ̀ fọlọ́hún. alhamdulilah. alhamdulilah rabbil alamin. alhamdulilah rabbil alamin. ọjọ́ yẹ pé nínú ìròyìn rẹ̀ òun náà ni ọba tí máa ṣe bó ṣe fẹ́. ọba àṣeyẹ̀wò lọ́lọ́hún tí ó sẹ́ni tí ó bi léèrè. àmọ́ tòun ti bẹ́ẹ̀ ìlú tí wọ́n ń sin pàwá ni ó ń tẹ́ wa lọ́rùn ó sì jẹ́ ọ̀lọ́ọ̀rẹ́. gbogbo ẹni tó bá tún nílẹ̀ aka yìí kí nǹkan rí bá ń wù ní ọmọ fẹ́ irú orí tó lọ́n sí fún wa. àfẹn náà sí ọlọ́wọ́ bá ní ọ̀dà nǹkan rí màlúkù. ọlọ́run sọlá fún tuwari bẹ́ẹ̀ adágún fọlọ́n. alhamdulilayi. ní bẹ́ẹ̀ ní wẹ́rẹ́wẹ́rẹ́ rọ̀mùdánà ní dáńsọ ìgbẹ́ ìdá ìdá ní rọ̀mùdán. ìdá ìdá ní o. a lè dá sí ni. a lè ni a sì lè dá sí mẹ́ta ó sì lè lọ ìdajì ló bá tán àti kó ìdákàndá mẹ́fà sẹ́yìn àti kó ìdákan ìdá mẹ́rin sẹ́yìn nígbà tí a bá rí ọ̀sẹ̀ kan ní Ramadan ìdákàndá mẹ́rin nìyẹn. lẹ́nìí tílẹ̀ bá sùn a tó kó ìdá kan ìdá mẹ́ta. Allahu akbar. a kò sulusu yóò kò sulusani. so bàtò yá ni zi yóò tún wọ ìdá méjì. bí ṣe ń wọ àwọn ìdá ìdá yìí ni àwọn ìdá kan ń bù ń bẹ̀ oníṣòwò ìdá kan dá mẹ́ta yìí ó ti kọjá ìdá kan dá mẹ́fà ó ti kọjá ìdá kan ìdá mẹ́rin bẹ́ẹ̀ ni ìjọ lè wọ ìdá kan dá méjì a tún lè pín sí mẹ́ta mọ́. bẹ́ẹ̀ ni. tábà ilé wa wọ ìlàjì. dédé irú ọjọ́ mẹ́fà ò ní sí. ṣáàlà lọ́nkọ́ alẹ́ ó bọ́ sí fúrí nìyẹn. lọ́nkọ́ alẹ́. kọlọ musa kù wá sílẹ̀. amiina. amiina. àwọn bá ń tí à ń rí gbénu ẹ̀ ṣe níṣẹ́ olóore. kọ̀bálíjọ́lá kọ́bánigbà níṣẹ́ olóore. amiina. kúrẹ́bánisàlékún ẹ̀. amiina. amiina kátúlé pọ̀ níṣẹ́ olóore sí i. àmín. kálíbà àríláàdá. àmín. òní tí ọ wá wọ ìdákàndá mẹ́ta yìí iṣẹ́ olóore ní tafsiri òní fẹ́ tọ́ka wá sí. iṣẹ́ olóore ló fẹ́ tọ́ka wá sí. èyí ni pé ká lè mọ bá lórí báwo láti rí iṣẹ́ olóore ṣe nínú ẹ̀ bá bá ṣe olóore ńgbàkigbà nú ayé àgbàládá àmọ́ ààyè téèyàn bá ṣe nǹkan sí a máa kó àpọ́nlé bá nǹkan ju kéèyàn sí gbà míì lọ. ìjọ ìnáwó ńlá fún yàn lápèjúwe níjọ́ téèyàn bá fẹ́ ṣèyàwó hmm. bóyá ìyàwó àkọ́kọ́ akẹrọmọkúnmọlọ. abẹ́kejì. akẹrọmọkúnmọlọ. abẹ́kẹta. akẹrọmọkúnmọlọ. àbíkẹrin. odoloye àgbà. pé afáfẹ́ ṣèyàwó lónìí o ọjọ́ òun ni agbádá wúlò kí afa agbádá sí i kí ọlọ́run fún lówó kọ́ra sọ tó dáa fúnra ẹ̀ fúnyàwó fìlà tó dáa lẹ́wà ní tó bá fẹ́ bẹ́ẹ̀ bàtà tó yanjú ó sì kó náírà sápò. àmọ́ tó bá dijọ́ kejì ìyàwó ìyẹn wá wọṣọ kan tó rí ń jọ ògbéyàwó ẹ̀ bùbá ṣòkòtò náà lọ́wọ́ jà ń pé. ó ní ṣé fóun bá wọṣọ ńlá wọn á sin ìyàwó òun fẹ́ lómi ìlé àmọ́ wọ́n sọ fún tí pé o ṣe nǹkan sásìkò rẹ̀ ọwọ́ àdìjọ́ kejì ìyàwó ọlọ kúnnú agbagba gbére gíní. Eh, ìjọ tí fẹ́ wù yẹn ló yẹ kó wọ tí wọ́n wò mọ́ hmm. tí ó bu ìkún. bọ́bá wa bá kejì ìjọ ìnáwó rẹ̀ aṣọ lọ́wọ́ àmọ́ kò ní ìtò kọ́ oore wa máa kò wá rú. amiina. mọ̀jáwa náà tà sí oore. Allahumma àmín. olúwa máa sọ látẹ́lú míì lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ni nǹkan ni ó máa bọ́ sí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ onórí pé kọ̀ sẹ́ńtà ah. bùsí kó lè jẹ́ pé wà náà ló sì irú kíní yìí ni o ah, ìbá máa dá pọ̀ o ah. kò rí lánàá ló tó rí ọyẹ́ ẹlẹ́nu àfà. kò mọ̀ fún ọlọ́run òbò láṣìírí nìyẹn ọlọ́run àwọn bò láṣìírí ọlọ́run. bọ́lọ́ba bọ̀rú láṣìírí nǹkan rẹ̀ máa bọ̀ déédéé déédéé déédéé bọ́ sọ̀rọ̀ yóò bọ̀ déédéé bó sùn déédéé ni yóò bọ̀ sùn. kò ní sùn dáràn kò ní sùn fẹ́ẹ́lì ẹlòmíín yọ oríire rẹ ni ó sùn lọ. nẹ́tíwọ́ọ̀kì ò ti wá ní dáa. olórun ìyàwó ló wá sùn báyìí ọlọ́run. a ti pe nọ́mbà rẹ. wọ́n náà ti pe nọ́mbà pe nọ́mbà. olóhùn ọ̀pá fóònù. olóhùn ọ̀pá fóònù. wọ́n náà ti wọ́n ṣe àpò bẹ́ẹ̀ ah, olórun òsì wo lòun á sùn báyìí. ohun tó máa sùn dúpẹ́ lòun ó sùn dáràn. ọlọ́run mọ́jọ orí ọ̀tà sí wa. àmín. tẹ̀wárí kòókòó jàǹjàǹ tá à ń ṣe níwọ̀n tá a lágbára ma yìí fi ń di àwọn nǹkan o ní máa wò má yàn lára yá ìwọ ṣe kókó jàǹjàǹ lórí tèmi ọ̀nàwó rẹ ọ̀nà wàhálà ọ̀nà ìmọ̀ rẹ ọ̀nà làáfíà rẹ lórí tọ́mìtì ọlọ́run ọlọ́gbọ́ tèmi ọjà tí ẹlòmíì ti po yípo yípo ìtọ́fẹ́ kú tí wọn ò tí ọjà ò délẹ̀ ìjọ kan oṣù tẹ́yìn tẹ́ ẹ bá ti dààmú ara lórí ìtọ́lọ́hún ìjọ kan tẹ́yìn bá lọ lọ́jà ó dé ìjọ náà lẹni òun ò sì ní í wá ẹ̀yin wọ́n ṣẹ̀ máa rántí wípé tẹ́bá kọjá ti ń dé ìsọ̀ ẹ fún o pé ọjà ti dé o. èyí ti gba kọ̀ǹtínà bíi mẹ́ta hmm. torí pé àsìkò onídìí ọjà ilé débẹ̀. àmọ́ torí pé òun náà ti pòyì pòyì nígbà tó wọ́n bẹ̀ débẹ̀ kọ̀ǹtínà kan ni wọ́n pè fún àmẹ́fà kọ̀ǹtínà kan wọ́n á pè fún àmẹ́fà olóyìn ti pòyì pòyì torí pé gbogbo àsìkò tóun náà ò fún ibi tí ó nà sí nìyẹn. yóò kó ibẹ̀ o. tá a bá ń ṣe wàhálà lójú ọ̀nà ọlọ́run jàmọ́ àti gbé àti dànù. yóò kó fún abíyàjọ èyí ó kó họ bọ́ǹbù míì. ìjọba ti jẹ́ wípé abẹ́lọ́ba àlejòlá wọ́n jẹ́ apá àti mọ́. ọlọ́mọdé àti mọ́ o. àmín. nígbà ni tí a bá bẹ fi wá sí lẹ́nu láyé wá sí ọlọ́pàá a sọ wípé ọlọ́run tó ní wá ó di tún wá sí aláwòrán jẹ́. Má jẹ́ ká bàjẹ́ padà ta ó fi dọ́dọ̀ rẹ̀. Pẹ̀lú àpọ́nlé. Aláwo tó lè wá ó ti tún wá sí aláwo ra. Má bàjẹ́ padà ta dọ́dọ̀ rẹ̀. Pẹ̀lú àpọ́nlé. Ẹ má ti gbọ́ orin nù fi wá sí parí nù. Láyé wá sí ọlọ́pàá àbá àti tiwaasi yóò wá sọ pa tiẹ̀ sí arọ́ wá sí. wáò yóò bá hàn nígbà kó wà lóye jókòó. kì í gbé ẹ ní ṣe nǹkan fọlọ́nkọ́ wá gbé. àárọ̀ yìí mo tún kì í fún ọmọ àgbẹ̀ríkà. ẹ wá kí wa nílé kí wọ́n abájáde náà sí mo ní àròlá sọ débẹ̀ mo ní ọlọ́run máa pìpì à oníkálukú de ntọ́fẹ́ ràn ọ̀nà tọ́lọ́ ń gbà tírénì ẹ̀yìn fún sẹ́ tó wà tírénì yìí kalẹ̀ fún sẹ́ bẹ́yìn bá fara wé yìí tí ọ̀gbarú bẹ̀ yóò yíwọ́. nítorí pé àti sọlọ́rọ̀ àti wọ́n á sọ bí wákà wípé ká gbìyànjú kàtà máa tọrẹ. ká gbìyànjú kàtà máa tọrẹ. ká gbìyànjú kàtà máa tọrẹ. ká gbìyànjú kàtà máa tọrẹ. nítorí pé owó ń dówó. nítorí pé ara ń dára. nítorí pé ara. ìyànjú kàtà máa tọ̀ ẹ́. ẹ lọ máa fi dira wọn tẹ bá ná owó lójú ọ̀nà tọ́lọ́hún yóò bá yín fi owó yẹn bí kẹ́ ẹ mọ́ ná owó bú mi mọ́ owó di owó nù jàmá. ara ń dára ara tẹ gbé lójú ọ̀nà tọ́lọ́hún tẹ làágùn tẹ ṣe wàhálà ara yẹn ò tún ní jẹ ìyá míì mọ́. ìyá yẹn dẹ̀ ń bẹnu àkọọ́lẹ̀ fara ń pé yọ́ jẹ́ àmọ́ ti lọ lu ara síbi tọ́lọ́hún ọlọ́run tó ṣeun bí yẹn. yóò rẹ̀ náà ni. yóò sì bẹ́ẹ̀. pé yọ ọba ẹrú láyé àmọ́ torí ti lọ́ọ́ gbìyànjú ó fìyànjú kún ọ̀rọ̀ ọba lọ lu ara ara òtún bẹ́ẹ̀ lè rán dẹ́ran nígbà iléyà ọ bẹ̀rẹ̀ ẹran lọ́lọ́run fi di ẹran ọmọ ni bàbá wa níbi Ibrahim fẹ́ pa ọlọ́mbà lọ́ọ̀rì mú àgbò wá pé kọ́ pa di bàbá ni ọmọ lọ lé náà nù pé Ibrahim ọmọdé wọn wá ọ̀dà mọ́ lọ́ba tó síbẹ̀ ṣùgbọ́n rárá ọba mẹ́rin wa ni ọba mú àgbò ńlá wá láti inú àlùjànnà ọ̀yà pàdé ó ti dá dùbúlẹ̀ ẹ̀jẹ̀ gbọ́dọ̀ jáde ẹ̀jẹ̀ wá jáde máa ń bi tí o ti fẹ́ kọ́ jáde káfẹ́jẹ̀ dẹ́jẹ̀ àwọn àlùfáà gbàtí wọ́n ń sọ ìtẹ́ ń sọ ikímọ̀ tí ń kéèyàn gbìyànjú kọ́ pẹ́ ẹran ọdún tí a ń sọ fún wa wípé a máa ṣẹlẹ̀ ńgbà míì tí ò ní bọ́ sí onírẹ̀fẹ̀ndẹ̀ fún yàn èèyàn ibi pẹ̀ràn léyà kò ní bọ́ sí onírẹ̀fẹ̀ndẹ̀ yìí èèyàn fẹ́ pẹ̀ràn léyà lápèjúwe owó ẹran léyà tó fẹ́ pa ọjẹ́ eighty thousand tàbí hundred thousand ó sì ní bíi three million lọ́wọ́ láti mú bẹ́ẹ̀ ṣàpé kò náà ní kankan báyẹn. òun rẹ̀ fẹ́ ń bẹ̀ nìyẹn. àmọ́ mi ń gbà mí ń bẹ́tẹ́ pé bùkátà sínú kalẹ̀. káàsà. òun náà ló ní òun náà ní eléyìí òun náà ní ọgbọ. iná ní ọgbọ ilé yá ti wọlé. ilé yá dẹ̀ ń ṣe gẹ́rẹ́ tán ìnáwó mi ti dé. ìnáwó tó sì ń bọ̀ yóò ná lówó ń bá pa ẹran léyá yóò pa yẹn lára. torí kò lágbẹ̀kẹ̀lé owó mi adé ń sọ̀kalẹ̀ iléyà gẹ́rẹ́ náà ní bùkátà ni àwọn afọ àlẹ́ran iléyà ni kó pa o hmm. wọ́n ní ẹran ni kó pa o kódà wọ́n ní kí ẹni náà tọ́mọ̀ pé tóun bá pẹ̀ràn iléyà pẹ̀lú kóun ya owó ọ̀nà tóun gbà sanwó wà lẹ́yìn iléyà ya kọ́ pẹ̀ràn iléyà torí kí ni wọ́n ní ẹ̀jẹ̀ tó dà á lẹ̀ yẹn. ọlọ́run máa fi ẹ̀jẹ̀ ẹran léyà wa ra ẹ̀jẹ̀ tiwa ra ẹ̀jẹ̀ aya wa ra ẹ̀jẹ̀ àwọn ọmọ wa ra ẹ̀jẹ̀ àwọn ọmọ akéwu wa ìyẹn ni anabi sallallahu alayhi wa sallama ní máa fi pa ẹran méjì méjì inú léyà yọ pa kan ló kọ ara ẹ̀ tìdílé ẹ̀ yóò wá pa ọ̀kan gbogbo mùsùlùmí àgbáyé tí òróró pẹran. ó bá ní bẹ̀jẹ̀ sílẹ̀ àwọn afọ àlẹ́jẹ̀ la fi ń bí o ẹran léyà wọn là fi ń dín náà ní o jama ẹ̀jẹ̀ máa ń dín ẹ̀jẹ̀ láìpẹ́ ká gbìyànjú. kàtà máa ká gbìyànjú kàtà máa àjò kasaba tole. owó ń lówó ní sàká ẹni yọ sàká tó mówó nú owó rẹ̀ tó yọ sàká ó fi dínà kówó yẹn mọ́ parẹ́ mọ́ ẹni sàkábà wọ owó rẹ̀ tí ò yọ ibi sàkọ́ padà yọ rẹ̀. àwọn bá lè díjú mọ́ nítorí yọ sàkápò ń bẹ̀ yọ̀dẹ̀ sẹ́fù yòókù sọ́wọ́ òdi owó bá wọn. owó ń lówó ló bí sàká. sàká yọ sàká. ara hmm. ń dára ibi ara tá a bá fi ṣe wàhálà nítorí ọlọ́run láyé bára ní ná mọ̀mọ́. ara yẹn padà lọ àlìjánnà sára ọ dára ara ń dára bẹ́ẹ̀rọ̀ bá máa dẹ́ran àní pẹran léyà bẹ́ẹ̀rọ̀ bá àní àjì. ìyẹn ló bí kí àwọn àfa kí wọ́n tọ́lọ́mbà máàyè rẹ̀ wá fọ́mọnìyàn dídì rẹ̀ rán ìran àgùntàn yanjú dídì rà á ó sì pé kí wọ́n dẹ́jẹ̀ sílẹ̀ ní ìtaburú lọ kán dẹ́jẹ̀ sílẹ̀ ní ìfọ̀rí wáyé. ọlọ́mọmọ ọmọmọ payara yìí mẹ́ẹ̀dínà kẹ́jẹ́ mi ẹ̀jẹ̀ aya mi ẹ̀jẹ̀ ọmọ irú ẹ̀jẹ̀ bẹ́yẹ mọ́ irú ẹ̀jẹ̀ kí irú ẹ̀jẹ̀ yẹn kí ọ̀kadà kan tún wá dà sílẹ̀ àbí mọ́tò kan irú ẹni bá ti mọ́tò wọ̀ ìkànnù méjì ọ̀sẹ̀lẹ̀ inú kọ́kọ́ mọ́ jàámù lẹ́ájílì inú kọ́kọ́ mọ́ jàámù ń tàn àbí kí ẹni yẹn má tiẹ̀ rí ọkọ̀ yẹn wọ̀ kọ́mọ́rì wọ̀. o kù díẹ̀ tí ó débẹ̀ lẹ́kọ̀ọ́ bà kún ẹlòmíà máa jà tí n tí ọ̀yẹ́ kọjá sí ìgbà tí ó sì mọ̀ ó dé di ọkọ̀ ọkọ̀ ku èrò kan kó sì wọlé wọ́n ní ọ̀gbọ́dọ̀ wọlé kí ó dé ẹjọ́ wọn wọlé wọ́n ní ọ̀gbọ́dọ̀ wọlé ẹnìkan ti ń bẹ ọkọ̀ tí ó ní ìrajà lọ́wọ́ ó ti fẹ́ dé o ti pè ó ní ìsìn o ti débẹ̀ o ti àwọn yọ̀yọ̀ ní ìsìn o ò lè wọlé ọkàn òwò lẹ̀ ní títí yóò sílẹ̀ mà. ẹ máa gba títí lẹ̀ sẹ́yìn lẹ́lọ́kọ ni ntí ọ̀yẹ́ kó bá wọn jà ń bẹ̀. Ah. a ti máa rin ọ̀nà tí dírẹ́fà gan-an fẹ́nu rẹ̀ ò ní ran ọ̀rọ̀ pé ah, ẹ dákun ẹ má dì mí lẹ́jẹ́ rẹ̀ wọlé àwọn tí wọ́n máa lọ wọ́n lè jẹ́ méje amẹ́fà ti wà nú ọkọ̀ tí wọ́n bá láwọn òdo dẹni kó kù kó gbẹ́ nìkan tó kù tó bá bínú bọ́ tíyan bá bínú bọ́ lẹ̀ ah. lẹ́sẹ̀ máa wóró bẹ́fà èrò méje mí ni. èrò fa. dọ́gba ní kọ́sẹ́ wo arákùnrin ẹ wo wọ́n jọ ń lọ ni ẹ dúró ẹ lọ mi ẹ wo ẹ wọ nẹ́sọ̀. bóyá ni ọlọ́run fẹ́ sí ìfúnná. ìyẹn hmm. bá sì má wọkọ̀ lọ́wọ́ bá la. alájí wa usama ọ̀kan yìí ni wọ́n wọ́n máa wá láti wọ́n máa lọ ọlọ́pàá lọ ṣe ọrọ̀ ajé wọ́n lọ wọ́n máa pò lálẹ́ abẹ́kúta ńjọ kan ní ọwọ́ mọ́gíríbì ní abá ní àwọn ọ̀rọ̀ kí mọ́gíríbì wọ́n kí mọ́gíríbì tán ní abá dúró kíkà wọ́n sáré kí ìta ìta ń pé wọ́n ti láǹfààní kí wọ́n ṣe jámù wọ́n kí mọ́gíríbì wọ́n kí sáyì wọ́n lè di ọkọ̀ èrò kan tó kù tọkọ̀ ó fi pé sojú wọn náà lè ro fi ń wọlé síbi ọ̀ ó bá bọ́ sẹ́rẹ́ gbé káàtì ní májú nìkan náà bá sì kí ni o àbá sì bá ọkọ̀ yìí o ilẹ̀ ti wá sí àmúdájú kọ́kọ́ mi ó tún wá wà ó tún súnmọ́ ọ̀rọ̀ sákùn àwọn bá gbéra káwọn sún wájú pé àwọn ò tún rí ọkọ̀ wọn déwájú kò tún ṣe wọ́n fẹ́ẹ̀ padà sí gáràjì padà. ọkọ̀ mi sọ wá kàn lẹ́yìn ọkọ̀ ní wá wọ̀ wọ́n wá lọ lójú ọ̀nà ní abá kan ní wọ́n lọ ni dírẹ́bà tí wọ́n ń wà lọ kò wá kọ́ńtẹ́ntrétì ọkàn sí ti ń ṣe náà gbé fóònù náà nípa arákùnrin kọjú ọ̀nà ó ní kọjú ọ̀nà jù báyìí lọ ẹ̀wọ̀n máa gbé fóònù ọkọ̀ tó sí ní ìsìn ìṣáájú òun ó ọmọ ìyá àwọn ló wá. níjọ́ gbé a fi máa wọ́n jẹ́ mi ò ọmọ yẹn ti wálé kìámọ. inna lillahi wa inna ilayhi raji'un. àtàyèmọ yé èrò mí àti ti sùn lẹ́ńtìtì lọ. ọkọ̀ tí wọn bá wọ̀ igbó kírun jẹ́ kí wọ́n bọ́ lọ́wọ́ wàhálà bí sẹ́rìn nù jàmá ọlọ́mọ fi ń dira wọn. àyà kama wá sí dáadáa làwọn afẹ́ kàlẹ́ ní jàmá ọlọ́mọta fún dáadáa ṣe. amina. àyà ọgọ́ta gẹ́gẹ́ iná sóràtò. آه، نعم. يعني، يعني، آه. نعم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بسيئة فلا يجزى إلا مثلها فلا يجزى إلا مثلها وهم لا يظلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها فلا يجزى إلا مثلها فلا يجزى إلا مثلها وهم لا يظلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بأسنة فله وسوى مزكيا ومن جاء بسيئة فلا يجزى إلا مثلها وهم لا يرجعون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من جاء بالحسنة فله عشر أمثالها ومن جاء بسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون وبعد ما شاء وما تنكروا وراء صلى الله عليه وسلم kọ́ńtà àbọ̀ àná máa sọ. bọ́lá ni ọba gbìyànjú níwọ̀n bá agbára rẹ̀ síbi tó yẹ kó gbìyànjú sí bí ọ̀dọ̀ bàbá rẹ̀ bí ọ̀dọ̀ màmá ẹ̀ àbí ọ̀dọ̀ àwọn ọmọ tí ó bí ọ̀dọ̀ àbá rẹ̀ àbọ̀dọ̀ rẹ̀ àbọ̀dọ̀ rẹ̀ bí àna àwùjọ níjọ́ tí ọ̀rọ̀ tó wá kan bẹ̀ báyìí tí wọ́n bá ń sọ inú rẹ̀ mọ̀ wá dùn ara rẹ̀ mọ̀ wá yá onídàájẹ́ nìkan programme ìgbésẹ̀ ó ń ṣe òun ò ṣe wọ́n máa rí sí kò ní wọ́n bá wí àdúgbò ni wọ́n ti ń sọ̀rọ̀ tí ó lè bẹ́ẹ̀ tí ó lè bẹ́ẹ̀. àmọ́ tí a bá ti gbìyànjú sílẹ̀ ìgbéyàwó náà máa dùn àárín yàrá máa yá ní ọ̀rọ̀ bá kàbá yìí. bí a ọlọ́run kò dúpẹ́ fún ọ níwọ̀n bá ti mọ̀ lágbára kò ṣe. bàbá jùlọ láàrin ọba àfẹ́yà tó o bá ń sin ohun tí agbára ìbá ká síbi àwọn abáyà sí ibi àti ojú ọgbọ́n yìí ní ọmọ wa dùn ní ẹjọ́ ọmọ dùn àyẹ̀wò wa yá kò ní yé àwọn ọkùnrin tí obìnrin máa ń fi kéńtẹ́ẹ̀tì ibẹ̀ yẹ tí wọ́n á kí bọ̀ pé àbá ẹgbọ́ kéńtẹ́ẹ̀tì yìí ẹ̀dá bọ̀ làbúmọ̀ndé mílíọ̀ tiwa abá sọ̀tọ̀tọ̀ ayàtọ̀ sí torí kí ọmọ rẹ̀ dá wàhálà lẹ́nu lẹ́kọ̀ọ́ ẹgbẹ́ tó ọ̀dọ́kọ̀ lẹ́ka ẹ bá sọ sọ́gbọ́n tẹ́ẹ̀tọ̀ ìyàwó náà irú àwọn méjèèjì lẹ́yìn rẹ̀ àwọn obìnrin ló kù tí wọ́n máa lò wọn ò ní ọkùnrin ní bẹ́ẹ̀ gbọ̀ tóbi náà ẹ̀tọ́ sọ́gbọ́n àwọn obìnrin náà máa gbìyànjú náà àwọn obìnrin bẹ́ẹ̀ yà sí yẹn àmọ́ bí tí bá fi ń gbọ́dọ̀ kọ́ lọ náà ní ti ìyàwó ìgbàgbọ́ tiẹ̀ náà ẹni máa jọ gbọ́ pọ̀ káyọ̀ sórí rẹ̀ àlẹ́ nìkan bínú bó ṣe ìfàsíwájú à ń ṣe ọ̀rẹ́ lẹ́yìn kẹfà bí dáadáa. man jaa bil hasana. man jaa bil hasanati ẹni bá fi dáadáa ẹ̀rọ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ jáà lólò jáà lólò àwọn èèyàn Quran ló ní ìtumọ̀ àdáyanrí tí ó fẹ́ pé irú bá rí gbólóhùn yìí ló ní ìtumọ̀ rẹ̀ ẹ gbọ́dọ̀ ló gbólóhùn yẹn síbẹ̀ lọ́gbà bẹ̀ yẹ ntọ́ba bẹ̀ mú lọ́rùn ló yẹ. a ò lè sọ pé máa ń fa àlà ní ìsìnkú máa ń fa àlà àzànàtì máa ń fa àlà àzànàtà sábà ló fa àlà ń sìn asana yẹn pátá ni ó bá kò ní lè ta gẹ́sì mọ́ gẹ́gẹ́ sì ni túmọ̀ fa àlà àzànàtà yóò tó fi jìnnà sí já bílí àtàná já lọ́dọ̀ wí àwọn ẹ̀rọ gbọ́dọ̀ ń já nínú ọ̀rọ̀ kí ìjọ dẹ́ni láti lóyún ìsìn àbẹ̀sọ̀ pé ẹni jẹ́ sèébì ṣe àmìjá léèkù nínú ìbẹ̀ yìí nínú ìbẹ̀ yìí àbí nínú nínú ìbí pé bọ̀ ó sájà ó sájì ọlọ́run wá fẹ́ lọ pé ẹ má fi dáadáa ọ̀rọ̀ ló dáa. màá ń jẹ́ àbílẹ̀ àṣánà kò ló máa ń fàhánà àṣánátà. kò tó máa ń sọ̀nà à. oní máa ń já àbílẹ̀ àṣánátì jákèrè tí ẹ bá fẹ́ lò ó pé ẹnìkan mú nǹkan dé jáàdá tó ẹni bá dé nìkan ni yá àtúnṣe fún wa yá àtẹ́ẹ̀tù tẹ́ẹ̀tù dé amúrù yá amúrù dé lọ́ba tán ẹ bá lọ pé tẹ́ẹ̀tù mú amúrù wá ẹ̀ẹ́sẹ̀ bí bá kọ́ ni pé yá àtẹ́ẹ̀tù kìlì amúrì kìlì amúrì tẹ́ẹ̀tù mú amúrù wá. ọlọ́run ti wá lọ lo bí ìfẹ́ pé abájú gbọ́ amọ̀fóńdì ló ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kò lò ó kò ní bá mu ní ìjọba mu lọ́dọ̀ yìí. man jaa bil hasana. ìjọba mu lọ́dọ̀ yìí pé kì í ṣe dáadáa tó ṣe tí wọ́n fi ràn rárá wọ́n máa fi ìyá wọn ti dáadáa gbà mí òun kò ṣe dáadáa wọ́n fi ràn ní ẹni ó fi ràn lọ́lẹ̀ tán òun gbàgbọ́ kò ṣe pé lẹ́yìn ẹni tó ṣe ló ṣe é ẹni tó dé ńlọ dé ní ìsìn àwọn sẹ́nitọ̀ wọn ní ìsìn ìjọba àpapọ̀ àwọn owó gbọ̀nrán wọn sí wa. èyí wá mi jí sẹ́nu wọn fún wa òun kò ṣe dáadáa olédè wa ló ṣe dáadáa fún wa. rọ̀túrù làwọn ọ̀pọ̀ oṣù làwọn jẹ́ ẹ̀yà abirùn ni wọ́n jẹ́ lè burú kí ó tún pamọ́ kan ó burú kí ó tún nǹkan rányàn tó tún wọ́n fi jíṣẹ́ ó burú gan. ṣùgbọ́n máa ń gbé àbíyá àtàlásì ẹni bá ṣe dáadáa olóṣè fún ẹ ọjà àbí yìí ó ṣe fún ẹ. ọ̀làwọ̀ aṣírò àmúta àníyá. àtúntò kò tó wá lè ṣe nǹkan kó tó lè bọ́ sí ìwòkò yìí pé ọjà àbí yìí yóò ní àmẹ́jẹ̀ múnú. kọ́pìlà á ń tẹ̀ tí a bì sẹ́yìn yóò ní àwọn sùúrù kan nù yóò sọ̀kan rẹ wá èmi ọ̀rọ̀ yín ṣe nítorí ọbẹ̀ mi bá nǹkan lọ́wọ́ ẹ̀dẹ̀ ẹgbẹ́ rẹ ẹni tí ń náwó kálíbà àti ogun kọjá àdìyí o ọ̀pá ara rẹ̀ náà sì ní o ìdí tẹ̀lé nǹkan ní ìjọba bá ti wọlé àpò láyé tí wọ́n fẹ́ fún wọn ní mọ́kọ́lá ọ̀rọ̀ kan tẹ̀lé ẹ̀fẹ́ ìjọ náà tí wọ́n fi yẹn tú àárín bàbá ìdíkọ́lá àti bàbá tíọ́lá ìjọba náà ẹnì ọ̀sọ̀rọ̀ náà ní gọ́fúnà wa yìí adúmọ̀bí tó gbóyún jọ náà ọ̀rọ̀ yẹn bí ẹlòmíràn bá mọ̀ ọ́ òun fẹ́ mú ẹ̀ ẹnì kan fẹ́ sọ̀rọ̀ bàbá bá wọn nípa Abíọ́lá àti Adébọ́lá ọbẹ̀ ti pẹ̀lú tí wọ́n fẹ́ yà wọ́n lọ́tọ̀. Gọ́fúnà Ajímàbí ní Abíọ́lá wáyé sí Nàìjíríà ó lè ná owó tọmọ Nàìjíríà. Bàbá Adébọ́lá náà wáyé ọ̀nà owó tọmọ Nàìjíríà ọwọ́ á ní abáyé lọ fún owó tí bàbá Adébọ́lá ná fún ju tàbí ọlá lọ. tó pé ìgbà tí ọlá náwó àbọ̀fẹ́ sòṣèlú ni ní ti náwó àmọ́ àdébíkọ́lá ọ̀náwó tiẹ̀ àwọn tó sẹ́rí rẹ̀ sí pé kọ́kọ́ máa wá ń sòṣèlú ní rárá ntí wọ́n tó tó mi nǹkan tó sòṣèlú orí lónìí kúrò láyé báyìí kò sì omi báyìí nípa bí ó lálọ. Ìjọba bẹ́ẹ̀ ló náà. Wọ́n sì ní sọ̀rọ̀. Òní máa ń sọ̀rọ̀. Ìyẹn máa ń sọ̀rọ̀ náà ni. Ìbàdàn ọmọ Àbàdàn iṣẹ́ tó yọ ọmọ Àbàdàn ní Ìbàdàn méjì ọ̀pọ̀ Ìbàdàn méjì kọ̀ọ̀kọ̀ Ìbàdàn máa ń sọ̀rọ̀ àgọ̀ kò tá lè kù àmọ́ lè kù ni ni ọmọ jẹ́ abẹ́kálà ọlọ́run kò tá lè kù. ìgbà kálà ọlọ́run bá fẹ́ sẹ́yìn orí ẹ̀dá nǹkan kan náà ni ọ̀sẹ̀ ìjọba díẹ̀ ìyẹn sọ̀rọ̀ ọlọ́lé ìgbàgbọ́fin àgbà lọ́dún mẹ́rin ọ̀rọ̀ náà lọ́sọ̀gbẹ́ náà kòkúra ó dìbò ọdún kìlẹ̀yìn àkọ́kọ́ mọ́kọ́ fún lọ ọ̀rọ̀ lọ́sọ̀ kòkúra ó dìbò ọdún mẹ́rin kejì lórí gómìnà tí ọ̀sẹ̀ rẹ̀ yí ó sì sọ̀rọ̀ lọ́nà àbòkú wa pọ́pẹ́jẹ́ pé ọba dìbò ń fẹ́ ìdí ọba wọlé ọ̀rọ̀ kan padà láàyè. ẹ̀rọ mi yóò sọ̀rọ̀ sí ọ̀wọ́lé kù. gbogbo ẹni tí yóò sọ̀rọ̀ sí ọ̀wọ́lé òbí lọ́wọ́ àwọn. àti ọ̀wọ́lé yìí ń fẹ́ bẹ́ẹ̀ orúkọ wọn ni a dìbò má wọlé kù. Àṣọ̀rọ̀ ìdílé. Ọmọ yẹn ni inú Islam ẹ máa dáàbò bọ́ ọdún àti ẹ̀. Gbogbo ọ̀la kọ́mọ ní bá àdáàbò yìí náà ti ọdún náà. Ṣé ìgbà tó sọ yẹn ní ìsìn tí rí tọ́? Ìjọba ìjọba ìjọba ìbọ̀lì. Ìbéèrè kọ́ mọ́ kí. Wọ́n ń já àbíyá. arú ẹ̀ ẹ wo arú rẹ̀ láàbí ni o èdè tó pọn nìyẹn o olùdórí àádọ́rin olùdórí ọgọ́rùn méje olùdórí àìmọye ẹgbẹ̀rún méje àìmọye ẹgbẹ̀rún ẹgbẹ̀rún méje rẹ̀ kọ́lá àwọn fẹ̀yìn rẹ̀. máa ń já àbíyàsánátì ní ẹni dáadáa kan ọwọ́ àfi dáadáa yẹn sílẹ̀ kò padà bá jẹ́ lọ́wọ́ ara ẹ̀ tóbi dídú ẹ̀sán àyèmá ìyẹn ní ṣe dáadáa wọn ò ní dúró ẹ̀sán ọlọ́run fún ìbàjẹ́ fún àwọn padà. ọ̀já àbí kò ní múlẹ́lẹ́ èyí tó lọ ń sọ yìí tí ìyàbá ti múlẹ́lẹ́ máa já àti fún wọn fà èyí ní ṣe dáadáa ó ṣe dáadáa ní kò sí ní ẹgbẹ́ bàbá wa lẹ́yìn rẹ̀ wá fẹ́ ti dìgbàánì lànà tó lé àlẹ́ yìí wọ́n ti àní kúránì lè tọ́n àjọ lọ sí òwúrọ̀ máa jèrè àmọ́ kò ní yọmọ kiri ọjà délé èyàn ń bẹ̀rẹ̀ ọtí ìdìtúmọ̀ ó sì mú lẹ́lẹ́rán máa ń já àbí ni ẹ máa ń ṣe délé. máa ń já béèrè náà béèrè náà ló sì yìí ẹnìkan tó wò láti ní ọ̀rọ̀ mẹ́ta sí ilẹ̀ yìí o. ìdíjọ́ náà yìí pé ìgbà àwọn ọlọ́jà ìjọba yóò wá fún ọmọ béèrè òun ọ̀tọ́ náà wọ̀ ẹ̀ṣẹ́ sí káfíńsì wọn báyìí ìgbà tí wọ́n tó fi hàn báyìí. náà gbé òǹkà wọn lágbára fẹ́ fẹ́ o. ìmọ̀ fóònù ló ta oúnjẹ tí ó díẹ̀ yìí wọ́n ní ní fọ́ọ̀tà ọ̀sà yìí o. ẹgbẹ́ àgbẹ̀ fọ́ọ̀tà in kuma ta abin da rubin yi ma wani ran gida wani ya zara ba su da mada ba su yi ko da goda mai goda wanda fahala ne ba za bi in ya samu kallon wani mata da yaman ìkìyàmà tàbá ìkúdà ìkìyàmà dínàbì àkúrẹ́lẹ́ nìyẹn àkúrẹ́lẹ́ nìyẹn ntẹ́yà bá ní dédé bá ní ni ọmọ lójà fún ọjà àbí òun àti kìíní yẹn dé wọn jọ dé ni. ọ̀sẹ̀ tí mọ́tà wọ́n ti rẹ̀ mùsáàdì la àwọn àfúnni mẹ́wàá rú 我们家。 ti dáadáa tọ́wọ́ tí ò bá mọ̀ ní ní ẹni tí a sàlẹ̀ san wọ́n á ní kí ni dáadáa tọ́wọ́ tó ti tọ́wọ́ tó wà ó lè ti ìyàwó rẹ̀ bá mọ̀ ni. ìyàwó tó yẹ ti yàwó lọ ìyàwó lọ́pìn tó bẹ́ẹ̀ wọn ni àwọn tọ́ba ti ṣe nǹkan dáadáa tíyàwó yẹn bẹ́ẹ̀ yé mà ọ̀dà ọ̀dà àgùnbẹ̀ kan lọ sí etí ó ìwọ́ pàtà èmi bí ọ̀rá yìí ti pàtà ẹni tí ọkọ rẹ̀ bá fi dáadáa tó jẹ́ kíyàwó rẹ̀ lọ́ mọ̀ mọ́ndàlá kẹ́ni ẹ má lọ gbàgbé ní o iye kára rúùn bá ga àgùnbà rẹ̀ ọkọ ti gbàgbé kó ṣe gan fún ìyàwó sọ pé a ìmọ̀ ìbá ọkọ̀ ìlàjà ọkọ̀ ìtẹ̀yìn ìyàrá ìmọ̀ mi yìí. kò yẹ kí a yẹ kẹ wájú wa lọ́sẹ̀ wọn. gbókùtà yẹ ẹ̀yin náà wọ́n bẹ kú ìyàrá ìmọ̀ rẹ̀ yìí. àti omi ìwò tiẹ̀ ni yóò jẹ̀ fún wọn náà ìtọ́jà ni pé máa ń ṣe dáadáa mọ́tìyàwó rẹ̀ ọmọ a tún bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ ẹ̀ kí ló ti jẹ́ kí olóṣèlú bàbá wa ní ilé ẹ̀ka ẹ̀ wọ́n ní ilé ẹ̀ka. bí a bá sọ fún ní ìsìn pé ìjọba wa lò ìdẹ́sí bẹ́ẹ̀ ni rẹ̀ òun ní lè dé wọ́n fi orin rán wọn sí wa wọ́n lè máa di ẹ̀kọ́ àlùlé lẹ́yìn tí wọ́n tó wọ́n pè wá wá ní. abájọ ọmọ kí a ní ìsìnkú ọmọ kí dáhùn láàrú ìjùmọ̀ tó lè dé. ọ̀sán ẹ̀kọ́ ni ọdún wa. wọ́n mú wa bá wa lé ní. àkùnye ní ogun o ọlọ́run dára fún àwọn ìwà tó rẹ̀ náà. yóò tó fi múlẹ̀ kò ní yóò ní múlẹ̀ lóbi dáàbì náà nìyí o ọlọ́run wá ní gbogbo àwọn. manja abisẹ́yí a. manja abisẹ́yí a. ẹ bá tún yíyá kú náà ṣe láti délé. ẹ o sì láburú ọwọ́ àṣedélé àìmọye láburú lọmọnìyàn ń ṣe tí ò ní gbéra rẹ̀ torí kò ṣe délé kò rẹ́jà ti ṣe ó ṣe é sì ní kò dáàbì yìí lè lò fún náà kò ní kẹ́ tó bá lábẹ́ ọba lága ìjọ lò fún asana lò fún sẹ́yìá náà máa ń já àbí ẹ̀sì asana sí wà máa ń já àbí sẹ́yìá sí kò ní wọ́n fà á nà sẹ́yìá kan. ẹ má ṣe lábúrú náà ní títẹ bẹ́ẹ̀ jẹ́ òun ṣe mí yẹn. wọ́n ní àgùntàn olóògbé tí ó olóògbé ọmọ mi nà ọjà àbí yẹn. bàbá yóò ní sọ. ìlà mìtìlà àti tó ṣe láàbù ìbálẹ̀ta ìlà mìtìlà kò ní ká sí ẹ̀. ẹyọ kan tó ṣe náà ní ilé nǹkan nǹkan rẹ̀ lè fún nǹkan rẹ̀ lè fún yàn lábúrú. àgbà tó sọ̀rọ̀ lọ́wọ́ jáde lọ́wọ́ jáde lọ́wọ́ bẹ́ẹ̀. àbá àgbà ó ń gbé bí ìyá fúra ẹ̀ ìjọba ẹ̀ wá múra sí èmi rẹ̀ ní wá wọ ìwé yọ fílẹ̀ kọ́ ní ibẹ̀ fílẹ̀ kọ́ ní ibẹ̀. àwa ń ti ìgbà bọ̀ ìdájú bàbá inú ọkọ̀ náà wà bàbá wa pè mí pé arákùnrin ti ń fi ti ń fi yìí tí kì bá lè wù kọ́bẹ̀rẹ̀ ètò kò ní jẹ ẹyọ ètò kankan tí yọ̀bẹ̀ ń pariwo yóò dá bàbá ẹ pé o pé tó ń pè yìí yìí máa ń léfò kókó ti pé ìwọ máa so ẹ pé o tí ẹ bá wá pè é ní bá ń jẹ tó ń yí tí ò ní jẹ lọ mọ́ yóò máa sọ pé bí ẹ̀yìn pẹ́ńpẹ́ lọ́wọ́ ń bí ní bàbá ẹ̀ lẹ́ sí lọ́wọ́ wọn bàbá ti wà lọ́jà kó lè wọ́n kékeré ọwọ́ àbí ìgbàwọ́ lọ́dún máa bá lọ́wọ́ ọ̀rọ̀ tuntun kọ́kọ́ nítorí ìtàwọn ti wọ́ ọlọ́mọ kékeré ẹ̀jẹ̀ bí àwọn lẹ́yìn wọ́n ní ẹ̀sìn pé o wọ́n ní kìlọ̀ yọ ọkọ̀ o àmọ́ tí ẹ bá ti pè é tí ẹ wá gbọ́ ẹ̀ ní ìsìn níjọ́ náà o ọlọ́dẹ̀jẹ́ àwọn jẹ fẹ́ràn ọ̀gá wọn. àmì ìdí àtọ̀ yẹn ó lè yára láti ṣe nítorí pé ní ẹ̀yìn ọ̀sẹ̀ tí ọ̀bà fẹ́ ní mọ́tò ní ìmú pé àkọjá èèyàn fojú ó sì mọ́ra bẹ́ẹ̀ ni sọ́jà ẹ̀kú lè yé wa ẹnìkan wà fún so ọwọ́ àyẹ kó ṣe dáadáa mẹ́wàá síbi kan lákòókò nínú ọgọ́rùn-ún dáadáa tọ́jọ́ tó lè lọ́wọ́ kọ́ wá sí mẹ́wàá síbẹ̀ kọ́ wá pín ẹyọ kan sí mẹ́wàá tó wá sí dàgbà dàgbà wà kò sí ẹyọ kan bẹ́ẹ̀ inú mẹ́wàá káṣí máa fi ọkàn sí ọ̀nà mẹ́wàá kọ́ wá ti kánú ìdá kàdá mẹ́wàá ìdá bẹ́ẹ̀ mẹ́wàá lóye fún ẹ sọ̀rọ̀ yìí ìdá kàdá bí a kó kánú mẹ́wàá ìdá kàdá wà nù àwọn akíkan náà sì mẹ́wàá ọwọ́ ayé ìdá kan ìdá mẹ́wàá àbẹ̀wò àwọn tẹ́lá kùtà wájú nínú ìsáwù lẹ́yìn tẹ̀sí ìdá kan ìdá ọgọ́rùn-ún yẹ. tẹ̀lá kùtà wájú nínú ìdá ọgọ́rùn-ún yẹ. àbẹ̀wò yẹ. kò wá sí. ẹnì wá ẹtí ẹnì wá pẹ́ nìkan pé à ẹ sọ fún pé kó sojú ti rẹ̀. kó sojú ti rẹ̀ tẹ̀sí ó ní ìyàn lára bí i. ìjẹ́ àìwá sí ẹ̀jọ́ ní ìsọ̀rọ̀ nǹkan kan kọ́. ìwé tó wájú. ìyàwó àwọn ará táwa ń sẹ́sì ìpè báyìí báyìí báyìí báyìí àwọn àgbàrá àwọn afọ àfẹ́rí ọ̀ wọ́n ti pè é wọ́n ti sọ fún un tèmi bí ọlọ́run ọlọ́run sì ti gbọ́ náà ọba lọ bẹ́ẹ̀ jama ìsìn láti sábẹ́ ọgbà báyìí wọ́n mú lórí ọ̀dọ̀ yẹn nígbà tí ibi bẹ̀rẹ̀ ètò nítòtọ́ bọ́lọ̀ fẹ́ ẹni yẹn jẹ́ tẹ̀wúlẹ̀kún mo fi ọba kí èmi mi ń bẹ lọ́ọ̀rẹ̀ búra àtúnbà a Bí àfẹ́ bẹ́ẹ̀ àfẹ́ bẹ́ẹ̀ bá ti wà ní oṣù arábìnrin ìkọlọ́mbà ní dá bẹ́ẹ̀ tó sẹ́yìn náà. Amina. Amina. Wọ́n ti wá tí wọ́n ti láti lè lẹ́yìn ìgbà máa ń já kárí ìwádọ́wọ́dé tí bàbá yìí tó ń lò lè. Ìwádà ṣùgbọ́n tó sọ ní ìgbésọ àṣìṣọ bẹ́ẹ̀ o wọn náà sọ pé ṣètàní ni o ṣètàní ni o a kì í ṣe láburú kátó wá dúró tì í pápá àwùjọ tábà ẹni pé sákèsì àbá ẹsọ ní èèyàn lè lágbára fún iṣẹ́ ìdílé mi ọ̀nà kọ́. wọ́n á bẹ̀rẹ̀ àlè lẹ́yìn ilé àṣà yóò ní sáà. ويبغي الله ما عملت يده فلا تعمل بكفك غير شيء يذكرك بالقيامة العام ìṣe wá wù ọ́ ni wá inú tẹ́ bó o ṣe rí wàá bẹ̀ san bó o bẹ̀ sí dáadáa wàá bẹ̀ san wàá má mi ní àmì ìlà ìlà wàá bẹ̀ àti àdúrà àti èpè ọ̀rẹ́ ẹ̀ sàn. àtàdúrà ọ̀rẹ́ ẹ̀ nígbà ọ̀rẹ́ ẹ̀ pa Yorùbá lórí wọ́n fi sọ̀rọ̀ ẹ̀ sàn yorùbá sì sọ lábàlẹ̀ ẹ̀sán yorùbá ní àkọ́bí ọlọ́run lẹ̀sán òbí mọ àwọn bẹ̀sán ọkọ̀ lórí àtúntò ọ̀rọ̀ nìyẹn ọkọ̀ lórí ni. ìmọ̀ àwọn àyẹ̀wò yẹ̀wò ni pé èèyàn ta àbẹ̀sán. ìyá àbẹ̀sán gbà ní èdè pé ọmọ yóò gbà mú. وما من عامل إلا فيجزى lásán pariwo fúnra wa nítòsí ìkagbọ́nà àwọn ọkùnrin àwọn obìnrin yẹtìlẹ àwọn sọ pé a ah, sọ pé wọn ò sí ọ wọn ò sí ní wọn ìwọ ìwọ bọ̀rọ̀ mọ́ lọ́nà kan tí wọ́n bá sí ọ ní tòótọ́ tí wọ́n ti gbé sára tó òde jẹ́ padà nígbà ẹ̀ka bá fẹ́ jẹ́ ọ̀nà kan lẹ̀ náà lọ. Yorùbá ní àti súnlé àìsúnlé níta tó lọ. Àìsúnlé níta ẹnìkan fún mi tí ọ̀dà. Láti fi láti fi ọ̀nà rẹ jẹ́ ìwọ náà wá lọ sú ẹ̀ lọ́nà tiẹ̀ náà oṣù ní ìdíyẹ lórí bí kàá tiẹ̀ nìyẹn. Pẹ̀lú oṣù bẹ́ẹ̀ abẹ́ ìfẹ́ fún ìgbà ọ̀rọ̀ ẹ̀rọ fún bẹ́ẹ̀ wọ́n ní àná tí wọ́n rẹ̀ fún bẹ́ẹ̀ ibi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ yìí wọ́n lọ́wọ́ ti délẹ̀ mùsùlùmí kàyẹ àti ti bẹ́ẹ̀ ìwọ́n pé sára ìmọ̀ lọ́rùn lọ́dọọdọ wọn lè lára wọ́n lè lára pé a ẹ̀yìn ẹ̀ wò àní oṣù tòun ní ọdún kan láàyè náà làbá ṣe wà lórí pé ká gbé omi gbé tí a ṣe sí ọyẹ gbé omi ìwọ lọ ṣe dáadáa pààrọ̀ àìdá wọ́n fi dáadáa pààrọ̀ dáadáa lọ́bẹ̀ tó ṣe sí ọ̀dà sí ọ làbá ṣe ọdún mọ́ bàbá kan láti tó làbá rí lọ́ba wù lọ́ba ìdókòyàn lọ́ba èmi ẹ̀ bá wí ẹ̀sìn tó ń pè mí sẹ́yìn máa wọlé yẹ́ni ẹ̀sìn tó ń pè mí ẹ̀sìn tó ń pè mí ìyá bẹ́ẹ̀ bá yàwó òun lọ́wọ́ ni ọba ẹ̀wá ni kí n pè mí báyìí o mo ní à. àwọn ọmọ abẹ́rẹ́ ìgbà lọ́sẹ̀ yìí. oníwọ̀nà ìyàwó jọ bẹ́ẹ̀ máa ń bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ ń yọ òun wá òun náà gbọ́ lòun ti ṣe pé bàbá tó wà ní ẹgbẹ́ tí nílé ọ̀gbẹ́ mi wọ́n fi náà mọ́ni ìdìbò ẹgbẹ́ mi o aláàbí máa yọ òwe ti tàwọn náà o. ẹ bá a ti wọ ẹ bá a ti wọ. ewu ní ẹni ṣe é ṣe é. ìgbà ẹ rẹ̀ tàbá bá sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ òṣùwọ̀n olùsọ̀kùnrin náà ó máa fi báyìí ní ìbádìgbà lè wù. ìlú lórí ìbá gbọ́wọ́ ilé ìjọba ní ìní ìlú ní ìyàwó lọ́nà. wọ́n máa ń tó lé òṣèlú ní ìlú bàtà tó wà wá ní ìlà ìyàwó ìyàwó àyíká ìlà ọwọ́ àtàlẹ́ pẹ̀lú ìgbọ́lọ́ ní ìbẹ̀rẹ̀. ó sì yẹ ẹ̀yin ẹ̀ lọ́dọ̀ wọlé àbẹ́rẹ́.

kan náà o tó pé tìǹkórì kan náà tìǹkórì ẹran àjẹpẹ́ dáadáa ní etí ní ọ̀rọ̀ ọlọ́wọ́ bó ti wà. wọ́n mú ayé sámú náà ọlọ́run náà ní sábùdé ìgbàgbọ́ ẹgbọn náà sẹ́yìn ló wà ní dáadáa. kò tó ayọ̀ jẹ́ tó wá kábíyèmí kábàbí ẹ̀ kọjá kó wọn máa ń tẹ́tí gbàgbé ẹ̀. bàbá ni wọ́n tẹ́tí bàbá wa tí wọ́n fún ẹ ní tẹ́tí gbàgbé ẹ̀. ọmọ ni wọ́n tẹ́tí gbàgbé ẹ̀. ìyá ní àtìyàwó ẹjọ́ gbàgbé ẹ̀ ọkọ àti aya ẹjọ́ gbàgbé ẹ̀. ọ̀rẹ́ àtọ̀rẹ́ ẹjọ́ gbàgbé ẹ̀. ẹbí sẹ́bí ẹ gbàgbé ẹ̀. wọ́n tó ní kó lọ́nà lọ. ẹ má dà níyàn kó o gbé mi sí i ó sì gbé mi dénú gbàgbára lóṣù. ọ ọ̀gá ara ẹja nìsí onye mi. gbogbo àwọn tí ò gbóni náà nù tó tó ní kọ́tà ń gbé tó tí ti bí ọ. wọ́n lẹ́nu ní tí gbogbo ya afọ akwụkwọ àwọn ọ̀daràn na àpá ọ̀daràn ni yorùbá ní orí àpò ìdí òun òun dẹ́ni kọ́ ọ̀ràn ló pé tí ọba tó lọ́yìn ìjọba nípa tá ló lọ́nu. ní ìjọba yọ làná mi. ìwọ ti fi ní ìdílé òní láró mọ́. pé ìyìn láró fi ìyìn láró. rọ́ọ̀yẹ́ ìwé àtọ̀ á máa tún bí nìkan. wo wo. ìdábí dáadáa àjọba aláìní pé ìgbésí márùn ìdílé ìbọ àárọ̀ yẹ o ìwé pinnu pé pẹ̀lú òkú ọlọ́run ó bèbí ìgbàyànyà ọwọ́ àbíyí ọlọ́run. ìmọ̀ àwọn bàbá yusuf alẹ́ sàlá kí á lè kó lé wọ́n mú kó lé wọ́n ti sí gàgà wọ́n tó wọlé lóko ẹrú lóko gàgà wọ́n tó tàkó ẹrú fún ara ìdè yìí ti ń lọ abala abakọ ọ̀padà dúpẹ́ ìsúkú dúpẹ́ ìsọ̀rọ̀ ńgbọ̀rọ̀ wa lọ tó wọ̀ tọ̀rọ̀ lọ tó wọ̀ gbogbo àwọn tí wọn ròyìn bí àwọn ibi kára lọ́wọ́ tí wọn á ti lọ́wọ́ mọ́ ọlọ́run wa ọlọ́run wa kú ọ wá bá tóbi tóbi bí èèyàn bá bọ́ sọ́wọ́ ọ̀tá rẹ̀ lọ́nà míì tí ìsọ̀nà èdè kọ̀mọ̀dá adókọ̀nà èdè ọ̀nà èdè ni àwọn bá kó sọ́wọ́ yusuf wa. Èdè amúlò bíbẹ́ anábì yusuf ọ̀wá ń lò ọ̀nà ló kódà ń bàjẹ́ ọ sọ̀rọ̀ ọ̀yà fúnra kiri kò mẹ́nu débi gbangba kọjá sọ̀rọ̀ ní gàngá òní máa sọ̀rọ̀ ní omi gàngá torí pé wọ́n máa bá wọn lẹ́kùn gàngá kò wá sọ̀rọ̀ gàngá ọwọ́ á ní nígbà ọlọ́run ní orí ní ọdún ọgbà ẹ̀wọ̀n ẹ̀wọ̀n táwọn yẹn ọ̀dọ́ wọ́n bẹ̀ wọ́n mú pa ẹ̀ kúrò àwọn ọ̀rẹ́ ẹ̀wọ̀n òun wá fi dúpẹ́ pé nígbà ọlọ́run yọ mí ní ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn tí èsù dá wàhálà síbẹ̀ láàrin èmi àti ọmọ ìgbà mi ìtumọ̀ lọ́rùn. ọlọ́run ti mọ̀ pé yusuf pọ̀ ní ẹja nìyẹn ló dé rọ́nà lókè. tẹ́lẹ̀ ẹ̀mí báwọn bá kún ọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n tí wọ́n lé bọ́ọ̀bẹ̀ láéláé olóòní níbẹ̀ o ẹ̀jẹ̀ àti ọ̀rẹ́ ìdí ta fẹ́ ga. Ẹ̀yin obìnrin náà tẹ̀sẹ̀ lókè tẹ̀ fẹ́ ga. Ìwádìí bí ẹ bá fẹ́ ga, ẹ bá fẹ́ ga náà sì lè wá ìdílé mi pọ̀ ẹ̀ bá là dé o. Àbàbẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ o, kò sí lókè pọ̀ bẹ́ẹ̀ o, ìdílé òbẹ́ tó gbóná o, ìgbàlá kan mú o. Ọ̀pọ̀ àwọn ọmú pé ìwọ tó ọba fẹ́ ga ìwọ náà wọ́n máa tó wọ̀ sí sí o. gbogbo wọn sẹ́yìn tí bàbá rẹ àti màmá rẹ yẹ tó o ti mà yẹ bó tún bẹ̀ yẹ o. mọ́lẹ̀ ni wọ́n àrò àbá àfọ̀tẹ̀ ọ̀wẹ̀lẹ̀ à àbá tẹ̀ ọ̀. àmọ́ wọ́n wọ́n wọ́n bó tún bẹ̀ oyin ni àbá àtọ̀gbàtọ̀gbà. gírámà tó bá ti bá àbá àlejò ọ̀gá الرحمن الرحيم التفسير والبيان من جاء يوم القيامة بالمثلة الحسنة والفعلة طيبة من الدعاء فله جزاؤها أجر حسنات أمثالها وهذا من قبيل العجل والفضل المحدود ولكن قد تضاعف الحسنة بعد ذلك إلى مئة àdìrábì kẹsì rà tọ̀ káyọ̀ mọ̀túmọ̀ já ìní àwọn akọ́tà tí wọ́n á fi àlàyé tọ̀tùmọ̀ ìgbé máa ń já ìyẹ́wò náà kìyàmá ìrọ́pìlà ti àtàlà ẹ bá irú ní bá ìyàmá tó lè yín wọ́n tí ò jẹ́ sáná yín ẹnu bí dáadáa tó ti láyé ayé ti jẹ nǹkan ẹ̀ kó ló dá ìyàmá. ẹlẹ́sìn míì tí èdè mùsùlùmí kí wọ́n ti dáadáa bóyá ọ̀bẹ̀ bọ́ bóyá fífẹ́ ẹ wá ti dáadáa tíjà ni yóò kọ́ máa sùn rẹ̀ dáadáa yóò tún náà kan yóò wọn yọ̀nà tí ò bá lówó lọ́wọ́ yọ̀nà lọ́wọ́ wúlẹ̀ láti ti ń bá a tí ò bá ká fìlà kò yí mú lọ́rùn ayé láti san fún ọmọ yóò kà láyé ọmọ yóò dájọ́ ọmọ yóò di sẹ́ńtọ̀ ẹ̀rí kan lọ́ọ́ di lẹ́ẹ̀rọ jẹ̀rọ̀ fún ayé tí kò jẹ́ kan ká ń lóhùn ká jẹ́ kan. ẹ bá inú bá rẹ̀ wọ̀fíìlẹ̀ sọ yìí bẹ̀rẹ̀ wọ̀fíìlẹ̀ sọ yìí ẹ bá tẹ ẹrú bẹ̀rẹ̀ bìnnìtọ̀ á nínú àwọn tọ́lọ́ láti tẹ̀ lọ́rùn padà wù jẹ̀ sáà wù wá onírú ẹ̀sán tí ó bá àmọ́ lọ́nà wo ni aṣọ àtàná àǹfààní à ọ̀nà bẹ́ẹ̀ mẹ́wàá ni. wọ́n lè ká wá sọ yìí o lábẹ́ bí ọlọ́run ṣe jọba sí wa ní o lábẹ́ bí ọlá ọlọ́run wáwẹ́ fi àlá fún yàn ní o ọlọ́run fi àlá sọ́lá bá báyìí gbà mí ìmọ̀jọ́ láti bí ìdèbí nígbà míì a máa túlẹ̀ fún yàn ìmọ̀jọ́ ọlọ́lá ọ̀rẹ́ nù mo tó lọ́la gbogbo ẹ̀ fọ ọkọ̀ ẹ̀ nù. máa lọ ìtura mi tó dáhùn ìyàwó àti ìsàlà ọlọ́la àkọ́kọ́ ní ìyàwó àti ìwúrò tó àbọ̀ máa fi ṣe máa fi ṣe. ṣùgbọ́n táwọn ẹ̀ fún yàrá láta fẹ́ mu sí ni pé ti dáadáa kankan fún ọ ní yẹ̀wò ẹ̀ yẹ̀wò àlẹ́ kò tó bá ń lọ àmọ́ inú ọlá ọlọ́run ló ní ìfẹ́ ẹ̀ lọ́wọ́ àfọwẹ́ قال تعالى مثل الذين ينفقون أموالهم في سبيل الله ìyá ń bẹ sí àìsàn lọ́dọ̀ wọn. olùwà aṣọ náà lòun á jí ikú ọ̀pá owó ikú ọ̀pá owó òun ló dá kánú sì ní bàbá yìí sí i tó òun ṣe wọ́n bá wọn pé bàbá yìí ń pa òun lè dín ká àbí ọkọ òun. olùwà òun olùwà òun ó ní lọ́wọ́ tó fi lè dìde tó bá fèrè fún ọmọ oúnjẹ lẹ́yìn tó yẹ yíyọ pé a òun gbà fún ọlọ́run ẹni tó bàbá àwọn yẹn. gbogbo tó máa fún bàbá àwọn láyé ló rọ̀ fún náà. olùwọ́n àrùn bẹ́ẹ̀ tán lè bá ń sọ̀ka lẹ̀ ẹ́ pọ̀ látòkè. ẹ̀rọ lọ́dà olùkọ́ ìdá yóò àyè sí ìgbàmọ́ olùkọ́ ìgbàmọ́ òun. èmi wà ọ̀gbà ẹ̀rọ ní àná olùyẹ bá gòkè bá ẹ̀ bá wọn ní wọ́n tuntun wá fún un pé kò jẹun. Ìgbà tó bọ̀ tó yẹ ká ló lẹ̀ wọ̀ lọ́wọ́ bàbá mi. Ó ní sọ wá di wí ni Àbọ̀ ọ̀jẹ̀ gbọ́dọ̀ wọ̀ o. Òṣìṣẹ́ náà bá wọ́n bẹ́ẹ̀ o. Àmì ẹ̀rọ tó sára sí ẹ̀. Ẹ̀rù tí lọ́wọ́. Máa fi tiẹ̀. Máa fi tiẹ̀. Kódà máa fi tiẹ̀ tí àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ kò ní ìyọ̀dún tẹ̀sí tiẹ̀ síbẹ̀. Wọ́n lẹ́nìkan. Olóńgbẹ́ ti sàmà òun ti dà yìí kó tutù lọ́wọ́ lọ sí ilé ẹ̀fọ́ tó bá ẹ̀fọ́ yìí lọ́wọ́ ti kó ọdí dúdú wá yìí yọ pàdé èèyàn ọba fún mi lówó lọ́wọ́ lọ. Nyaba padà sọ pé o ti yàn fúlọ́wọ́ o lè fún yẹn o lè yẹn fúlọ́wọ́ o lè. Ọ̀gá ara lọ́ta lè fúlọ́wọ́ tàbí kúrò sàárè yóò nígbà wọ́n wọ́n sì ní. ó tún ní dọ́kítì náírà yìí. ìlànà ọmọ ọdún lọ ó tún àjọ ọdún náà òkùnrin ẹ̀rọ lọ. ó tún ti di pẹ́pọ́ lórí ìtọ́jú wọ́n yà ẹni ẹ fúnra yẹ tí a bá là níka kò lè tẹ̀lé àwọn ajé àwa àwọn ẹgbẹ́ lọ́wọ́ ó sì lọ́ọ́ gbọ́ ó sì lọ́ọ́ kẹ́kọ̀ọ́ rẹ̀. àyè yóò wọlé bàbá yìí.

ẹni ọba bí lákọ̀ọ́kọ́ tọrọ polówó tí a bí lábẹ́ ẹ̀rọ náà. ó lè máa ní ṣe ọ̀gá ọ̀gá àlùkù bẹ́ẹ̀ náà ọlọ́ta wọ́n ló lu òfin lè lè òfin lówó ó lè ní lọ ọjà ló bá padà lọ́nà ní ọjà yìí mọ́. ìgbẹ́ni fọ ọlọ́run tó tọ́ ní ìdíkò ń bẹ lọ sí ìgbà títí àbẹ́rẹ́ ìgbà pàdé ìròyìn lọ́dà tó fún òdòdó ọgbà yìí máa bọ̀ ọ̀rọ̀ ọlọ́mọdé owó dáhùn bá wọ́n ní owó tó o fi ṣe sàrà ìlà apalára rẹ̀ láyé yóò máa bẹ̀ sọ kọjá ní màá. ẹni èkejì tó o gán dáhùn ni owó tó o fún lọ́sọ̀rọ̀ lọ́rẹ̀ ìlú náà ti bẹ̀ẹ́ tọrẹ. ìyá máa tọrẹ. ìyá máa tọrẹ. ẹgbẹ́ fún owó yóò lò ó tó. ìyá ló sùn jọ̀ọ́ yìí ní tọrẹ sí ìyá ọ̀sán owó sí owó owó wò arábìnrin tó fún ní owó sì náà yẹ ìdí òde sì náà sí má nìyẹn o. lọ́ba yẹ bí gbogbo tó lé ní lọ́ba wo ni ikú sí bí ẹsẹ̀ tí ọ̀pọ̀ ní bí àbá. ìṣòro ajá ní ìlànà wọlé. àwọn ọmọ ìyá ní àdúgbò ti àhà ní ìfọ́ táyà ọmọ wa gbé ya rẹ̀. ẹ mana ìrẹ́pà tí ìrẹ́pà nígbà Allah yẹn wọ́n fi ṣe wọ́n fi ṣe so lọ́sà yìí ní owó jẹ rẹ̀. àwọn ọ̀nì gómìnà ìsìn ni wọ́n bẹ ní ìlú mọ̀lúkù tí wọ́n wà lánàá pàṣẹ sí ẹ̀yìn kàkà wọ́n lọ́wọ́ báyìí wọ́n ní àwọn ọ̀nì àkàtà àlọ́ àbẹ̀rẹ̀ àwọn ọ̀nì wọn mọ̀ dára ni wọ́n bá wá sọ́nà sẹ́wọ̀n tí ọdún sẹ́wọ̀n ní ìdílé láàrin yọba ní bí wọ́n ti ta ọ̀sẹ̀ lórí ẹ̀ ní ọjọ́ lè ta ọ̀sẹ̀ lórí ẹ̀ àwọn kàdé ní ìdílé láàrin gbèrú ilé máa dúró àkàdé. yóò wá lọ mú ẹ́fúrẹ́sì mú one thousand yẹn yà á mẹ́kú yà á lọ́ọ̀dà bàbá kò dé kí ló dé kí ló dé kí ló dé kó mọ̀ ọ́ sí ìjọba yàrá tó ń ga. Olú ti fọ́ wá ní owó mi. Ẹ̀sìn yóò lóhùn sá. Ẹ̀sà lè gbà. Gáàsà náà ẹ̀wù ẹ̀sà lè lọ sí fún àwọn ọmọ sí mi. Gbogbo wọn ní ìwọ̀n òkúkú náà fi ń kà. Ìyá mi ti dàgbà. Gbogbo ẹ̀yà sílẹ̀ mẹ́yìn. Ìwà ìlú àti oúnjẹ àbẹ̀wà yìí. Olùkọ́ bí ènìyàn ló wá yá ìjàmbá tú àwọn òde àdìgbòkùn ọgbà náà mọ̀nà yọ àwọn ètò yìí ìbò yẹn ẹni wàá fún ìbò yẹn wọ́n bá bá wọn ní sọ́nà ní ìwà lórí ìtẹ̀sí lọ láti wọ ẹgbẹ́ wa lòdì tó bá ti dé níbi five hundred thousand lérè. ìwà rí ẹni tó ń bá fẹ́ràn rẹ̀ yẹn. ó máa ń wọlé àwọn ọ̀dọ́ yìí ó máa ń wọlé àwọn ọ̀dọ́ yìí ó wọ́n lọ yí àwọn ọ̀dọ́ yìí padà. kí ló dé ìṣe tó ń lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ bàbá ilé wa lọ́wọ́. láàbọ̀ tó bá dùn ọ̀pọ̀. wọ́n ní iṣẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ìyá rẹ̀ yóò tún ti ní. Ìyá rẹ̀ yóò tún yóò máa gbé ilé rẹ̀. Àlọ́ kò yá ẹ̀ lọ́wọ́ ni. Ẹ̀rù tí èèyàn ń gbé orí. Ẹ má ti bò pé ojú abẹ́ ti kiri. Àwọn ọ̀rẹ́ yóò rà á. Wọ́n lè máa ń wò lé rẹ̀ fún dàbí. Ìgbà tó ń yà sílẹ̀. Ìgbà tó ń yà sílẹ̀. Ìwà fún àwọn mínísítà ìwà lọ ẹni kan bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ láyé alóòmù láti ẹni kan ló sọ̀rọ̀ fún mi pé àwọn ará ẹni ìrọ̀rọ̀ rẹ̀ èyí ní ìdòwò ìmọ̀ wọn àbáwọn ní káwọn ọjọ́ àgbàjẹ ní ẹ̀yọ́ ìfẹ́ ìlẹ́ta rẹ̀ lọ́dọ̀ àwọn ayélujára ló bá ọmọ ara fẹ́ ìdímáyìí lùhárù lórí ìwúkàlì ní ọ̀rọ̀ ìbẹ̀ ibi tẹ́lẹ̀ ayé ìsìláàbì ẹ̀ ọ̀rọ̀ ìlú. Àtàlọ́ ẹgbẹ́ tó ẹ̀wẹ́ ara mi yìí. Àmọ́ táìpù ọ̀pá kò wọ́n táìpù wọ́n gbà mí lórí. Olúwa ń kí ìwé Wọ́n ní àwòrán. gbà nígbà wà á sọ àyè ẹ bá yọ ọ wá sí gangan pété òsì yọ ya kò sí kíní nga ò ní ẹ lóbi là mí omi yí. lóko wọn lọ sí o ọ̀gá yóò ọlọ́lẹ̀ ọlọ́sàgbà àpò. òun lọ lẹ́yìn ẹ̀ báyìí ẹ̀yọ́ ọ̀gbọ̀n wa ìgbé má bàa yàn fún ẹ̀ kéré mọ́ iye èjì yóò lò ní. Kókò tó ń pè lọ sọ́nà ọ̀dà pọ̀ nítorí yẹ. Máa fi dáadáa síbi tó o bá ti rí pé ẹ̀rọ ti. Bàbá yẹ bí àjẹrí. oúnjẹ yóò dẹ̀ tó ra nǹkan pẹ̀lú ẹ̀ àwọn onílé yìí yóò ra àwọn tuntun kan pẹ̀lú ní ní ti àwọn tí mo fi ń gbóúnjẹ fún yín ní ọ̀pá ara àwọn tuntun fún yín láti lọ ra lọ́jà. a ọmọ kékeré ta fún ní àkàrà àbísọ́tì ta fún ní fún mi padà tọ́nà padà sí bàbá ìfọ́fẹ́ gbàdé kó lè yọ ọ́ lẹ́yìn ìlú. àwọn bá ti kẹ́ lọ́wọ́ ẹ̀rọ ìyàwó rẹ̀ láwó òye òye ìrànlọ́wọ́ owó yẹ kí ibi tí nǹkan ti di gẹ́gẹ́gẹ́ òun kí nǹkan ti di gẹ́gẹ́ náà ti di padà ọ̀pọ̀ tóbi ńlá náà ló kù kí máa ń kú. ó ṣe bí mo bọ́ bílì ni o. òun kọ́ ọ́ ti padà. ìyá àwọn ọmọ ẹ wọ́n náà bọ̀ nínú kó náà èèyàn ti ń jẹ ọ̀rọ̀ fún ẹ òní máa jẹ káńtà wọ̀ ọ̀rọ̀.

kan ẹ má bí bí mo lẹ́yìn ṣe. tọ́wọ́ ẹ kò ní ẹ̀yìn náà jù ó ti mọ̀ ní náà. ẹ̀yin fẹ́ máa wọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀. ìwà kò ní àwọn ọ̀rẹ́ wọn lábẹ́ ọ̀rẹ́ rà. lọ́wọ́ kan bẹ́ẹ̀ tó máa fi ara wa yóò sí ìrùjọ. òní jẹ́ kó sì so. wọ́n ti jẹ́ pé òjò bá ọjọ́ bá àwọn ọ̀sùn. Thank you.

صدق الرسول ونحن على ìmọ̀ yẹ ní kò ní yé yẹ. Àmọ́ àwọn tí wọ́n ti ń jẹ́ bàbá yìí. Wọ́n yẹ kí o. Èyí kan kan ọwọ́ ní ọgọ́rùn-ún ńlá ọgọ́rùn-ún ńlá ẹ̀yọ́ ẹ̀rọ yẹ̀ mí. Olórí àbùkù yìí àbùkù yìí dáadáa kàbí ìyàbá ti yẹ. Wọ́n mú àwọn ọmọ ẹgbẹ́ náà yẹ ṣáá. أشرف والله واسع عليم لا يغنينا من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون هو العفو الكثير ọ̀rọ̀ wa ti gbèsè ẹ̀sùn tọ̀ ọ̀rọ̀ wa ti gbèsè ẹ̀sùn fàyọ̀ ìgbà ọ̀hún ní àwọn. aláàbà kò dé pẹ̀lú ọmọ káwá pé ìjọba ìjọba ẹni gbọ́dọ̀ lọ. àwọn ìgbà gbogbo ẹbí àwọn ọmọ ìyá mi. wọ́n pè ìgboro a sì ṣe ìdí bá bẹ ní bàbá wa. kò dàrú pé ọlọ́run ṣẹlẹ̀. ní ti tán ó fún yẹn ní káàsì ìgbàgbọ́ owó tí àwa mẹ́rin ọwọ́ pé àbára wa nílé ìgbòho egbò náà. ìwé àmọ́tọ́ mi ti yẹ káàbára mi ti egbò egbò. ìgbésẹ̀ ó jẹ́ pé ìdí ìgbésẹ̀ pé kò ní ìtumọ̀ kankan kò ní ìdí kankan wàá lọ́ọ́ kàdí náà ni. ẹ̀jẹ̀ yóò sì máa gba ìyẹn yín wó wọ́n náà wó náà wó náà wó náà wó ọ̀rọ̀ fún mi sí ẹ̀kọ́ àtẹ́wò fún àyíká tí o tó. èmi ẹ̀ sọ̀rọ̀ máa bá ní àtẹ́wò ìwọ̀nba tí bá ní máa tó ná. sọ́nà yóò yàn sí ẹ̀kọ́ àtẹ́wò ìṣẹ̀bá ní yọ̀mọ̀ àkọ́yìn. ìyẹn ten thousand. ìyá àgbẹ̀ thousand ìyàwó dáàyè ẹ̀ kó dùkú náà kò tó ara. àmì ẹgbẹ́ ti gbé wọn mọ̀ ní lọ́wọ́ tó ti lọ náà wò tẹ́lá wọ́n ní ẹ̀ máa ra méje méje ní ojúmọ́ méje méje ní ẹ̀ máa ra ìkọ̀kan tó ti bá wọn ẹ̀ máa ra méje ní ojúmọ́ àwọn ló sà àwọn ti gbọ̀n àwọn ìfẹ́ pààyàn níjọ láìpẹ́ ìgbẹ́jọ́ ìrọ̀rùn yorùbá làlọ́ wọn bá yí wọn àní ní ti tó bìlò fún wọn ní lọ́rọ̀ kó lọ lọ́sẹ̀ méjì ìwé wa mú. lọ́sẹ̀ méjì owó ẹ̀kọ́ àyè o wọn kò fẹ́ fẹ́ fún sára bọ̀ yín àwọn tí wọn lù rẹ̀ fún ìfẹ́ sára bọ̀ sí àwọn ìlú

ilé ẹ̀kún yín ọlọ́mọ ó fi ilé ẹ̀kún wa káyà ló lẹ́yìn náà òun àbúrò ètò ìwádìí wa àti iná ti dáadáa iná pẹ̀sẹ̀ rẹ̀ iná pẹ̀sẹ̀ rẹ̀. والله شكور عليم والله شكور عليم ọlọ́run ìwé ọlọ́run bá fara àwọn ṣàkóso ìwé máa ń dúpẹ́ ọlọ́run máa ń ẹ bá ti sọ fún ìwò pé màá ti fẹ́. Oṣù Bàdà kan ní bí mo sàrà yìí. Ìgbàlúmọ̀ ìgbàlúmọ̀ bá ti wò náà o. Ẹ máa tó sọ̀rọ̀. Ní ọ̀la, ó dára ti di òun àkọ́kọ́ owó ẹ̀ láàyè. òun àkọ́kọ́ owó ẹ̀ láàyè yóò. sáà lọ sí tẹ̀sí ìta. títí àgbélé tẹ̀sí lọ síta. àwọn tó bá di ìjọba. àwọn abẹ́rẹ́ wọn bá lọ. wọ́n bá di báyìí. ọlọ́wọ́ àti wọ́n jọ àti àtàlí tó kọ́ ní ọ̀rẹ́ ìtàjọ́ tó lé o. fi ọlọ́run gbé ìdókò ìlọ ayé mú. bàbá yọ̀lá àbọ̀lọ́ náà gbé ìdókò ìlọ sí ìlú ayé mú. ọlọ́run ni wọ́n pàdé bẹ̀ láyé wá. ọlọ́run ni wọ́n pàdé bẹ̀ láyé wá. ọ̀rọ̀ náà fẹ́ sọ pẹ̀lú. ọ̀rọ̀ ni wọ́n bá sọ pẹ̀lú láwọ̀. ọ̀rọ̀ náà kún ní bàbí bá. ọ̀rọ̀ náà kún ní ìlànà láti agbẹ́jọ àbúrò ẹni ó ti wà ń bẹ̀. ìyá ẹ̀sẹ̀ ti bẹ̀. àwọn obìnrin náà bẹ̀rẹ̀ sí lọ. èyí náà ara yóò fi ẹgbẹ́ ẹ̀sẹ̀ sí lọ. àwọn àti láti yé náà. àti láti yé yìí o. olóòtú náà bọ̀. àwọn àti lọ́wọ́ ẹ̀mí lọ́wọ́ ẹ̀mí mọ́lẹ̀ tọ́lọ́ kàdà. ìlànà ìdúrà. ètò ìwé ìdíkàwé yẹn lọ. ẹ̀kọ́ kọ̀ọ̀ yín wá. ẹ̀kọ́ kọ̀ọ̀ yín wá. ẹ̀kọ́ yín wá. ẹ̀kọ́ Èmi gbogbo ẹ̀ wá. Gbogbo ẹ̀ ní ẹkún wá ní bọ́ọ̀lù sí òkú wá. Ẹ̀ka ní bọ́ọ̀lù sí òkú wá. Olóòjọ máa bọ̀ sí òkú. Olóòjọ máa bọ̀ sí òkú. A ti pàdé ọlọ́run. Olóòjọ ti pàdé ọlọ́run. Abẹ́rẹ́ ìjẹ́ta. Abẹ́rẹ́ ìjẹ́ta. Láwọn ọ̀rẹ́ Ilé àdìlá. Bàbá توفيق Thank you.